lúùkù orí kọkànlá nígbà kan jésù wà níbì kan ó ń gbàdúrà nígbà tí ó parí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olúwa kọ́ wa bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí johannu ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. ó sọ fún wọn pé. nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ máa wí pé bàbá ọ̀wọ̀ ni orúkọ rẹ kí ìjọba rẹ dé máa fún wa ní oúnjẹ òòjọ́ wa lójoojúmọ́ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí àwa náà ń dáríji gbogbo ẹni tí ó bá jẹ wá ní gbèsè má ṣe fà wá sínú ìdánwò. ó tún fi kún un fún wọn pé. bí ẹnìkan nínú yín bá ní ọ̀rẹ́ kan tí ó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yìí ní ọ̀gànjọ́ òru tí ó sọ fún un pé ọ̀rẹ́ mi yá mi ní búrẹ́dì mẹ́ta nítorí ọ̀rẹ́ mi kan ti ìrìn àjò dé bá mi n kò sì ní oúnjẹ tí wọ́n fún un kí ọ̀rẹ́ náà wá ti inú ilé dáhùn pé má yọ mí lẹ́nu mo ti ti ilẹ̀kùn àwọn ọmọ mi sì wà lórí ẹní pẹ̀lú mi n kò lè tún dìde kí n fún ọ ní nǹkan kan mọ́ mò ń sọ fún yín pé bí kò tilẹ̀ fẹ́ dìde kí ó fún ọ nítorí o jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí tí o kò tijú láti wá kan ilẹ̀kùn mọ́ ọ lórí lóru yóò dìde yóò fún ọ ní ohun tí o nílò bákan náà mo sọ fún yín ẹ béèrè a ó fi fún yín ẹ wá kiri ẹ ó rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí gbogbo ẹni tí ó bá béèrè ni yóò rí gbà ẹni tí ó bá wá kiri yóò rí ẹni tí ó bá sì kan ilẹ̀kùn ni a ó ṣí i fún bàbá wo nínú yín ni ó jẹ́ fún ọmọ rẹ̀ ní ejò nígbà tí ọmọ bá béèrè ẹja tàbí bí ó bá béèrè ẹyin tí ó jẹ́ fún un ní àkekèé nítorí náà bí ẹ̀yin tí ẹ burú báyìí bá mọ bí a ti fún àwọn ọmọ yín ní ohun tí ó dára mélòó mélòó ni bàbá yín ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ fún àwọn tí ó bá béèrè lọ́wọ́ rẹ̀. ní ìgbà kan jésù lé ẹ̀mí èṣù kan tí ó yadi jáde nígbà tí ẹ̀mí èṣù náà ti jáde tán ọkùnrin odi náà sọ̀rọ̀ ẹnu wá yà àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan nínú wọn ń sọ pé. agbára belísébúlù olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. àwọn ẹlòmíràn ń dẹ́ wọ́n ń béèrè àmì ọ̀run láti ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù mọ èrò wọn ó sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun ilé tí ó bá dìde sí ara rẹ̀ yóò túká bí sátani bá gbé ogun ti ara rẹ̀ báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró nítorí ẹ̀ ń sọ pé agbára bélísébúlù ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde bí ó bá jẹ́ agbára bélísébúlù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde ní ti èrò yín yìí àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ ọwọ́ ọlọ́run ni mo fi ń lé ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba ọlọ́run ti dé bá yín nígbà tí ọkùnrin alágbára bá wà ní ìhámọ́ra tí ó ń ṣọ́ ilé rẹ̀ kò sí ohun tí ó lè ṣe dúkìá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni tí ó lágbára jù ú lọ bá dé tí ó ṣẹ́gun rẹ̀ á gba ohun ìjà tí ó gbẹ́kẹ̀lé á sì pín dúkìá rẹ̀ tí ó jí kó ẹni tí kò bá sí lẹ́yìn mi olúwa rẹ̀ lòdì sí mi nì ẹni tí kò bá ti bá mi kó nǹkan jọ a jẹ́ pé títú ni ó ń tú wọn ká nígbà tí ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ẹnìkan a máa wá ilẹ̀ gbígbẹ kiri láti sinmi nígbà tí kò bá rí á ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó bá dé ibẹ̀ tí ó rí i pé a ti gbá a sì ti ṣe é lọ́ṣọ̀ọ́ ẹ̀mí èṣù náà yóò bá lọ mú àwọn ẹ̀mí méje mìíràn wá tí wọ́n burú ju òun alára lọ wọn ò bá wọ ibẹ̀ wọn ò máa gbébẹ̀ ìgbẹ̀yìn ẹni náà á wá burú ju ti àkọ́kọ́ lọ. bí jésù ń sọ ọ̀rọ̀ yìí obìnrin kan láàrin àwọn ènìyàn fọ̀hùn sókè pé ẹni tí ó bí ọ tí ó wò ọ́ dàgbà náà ṣe oríire lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n ó dáhùn pé. èyí tí ó jù ni pé àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń pa á mọ́ ṣe oríire. nígbà tí ọ̀pọ̀ ènìyàn péjọ yí i ká ó bẹ̀rẹ̀ sí wípé. ìran burúkú ni ìran yìí ó ń wá àmì kò sí àmì kan tí a ò fún un àfi àmì Jónà nítorí bí Jónà ti di àmì fún àwọn ará Nínéfè bẹ́ẹ̀ gan ni ọmọ ènìyàn yóò jẹ́ àmì fún ìran yìí ayaba láti ilẹ̀ gúúsù yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú yóò sì dá wọn lẹ́bi nítorí ó wá láti òpin ilẹ̀ ayé láti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ wà níhìn-ín àwọn ènìyàn Nínéfè yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú wọn yóò sì dá wọn lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nígbà tí Jónà wàásù fún wọn ẹ wò ó ẹni tí ó ju Jónà lọ wà níhìn-ín kò sí ẹni tí ó jẹ́ tan fìtílà tí ó jẹ́ fi pamọ́ tàbí kí ó fi igbá bò ó níṣe ni yóò gbé ka orí ọ̀pá fìtílà kí àwọn tí ó bá ń wọlé lè ríran ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn nítorí náà kí ẹ ṣọ́ra kí ìmọ́lẹ̀ tí ó wà nínú yín má bàa jẹ́ òkùnkùn bí gbogbo ara rẹ bá ní ìmọ́lẹ̀ tí kò sí ibì kan tí ó ṣókùnkùn ńṣe ni yóò mọ́lẹ̀ bí ìgbà tí àtùpà bá tan ìmọ́lẹ̀ sí ọ lára. nígbà tí jésù sọ ọ̀rọ̀ rẹ̀ tán farisí kan pè é pé kí ó wá jẹun nínú ilé rẹ̀ ó bá wọlé ó jókòó ẹnu ya farisi náà nígbà tí ó rí i pé jésù kò kọ́kọ́ wẹwọ́ kí ó tó bẹ̀rẹ̀ sí jẹun olúwa wá sọ fún un pé ẹ̀yin Farisi a máa fọ òde kọ́ọ̀bù àti àwo oúnjẹ ṣùgbọ́n inú yín kún fún ìwà ipá àti nǹkan burúkú ẹ̀yin aṣiwèrè wọ̀nyí mo ṣe bí ẹni tí ó dá òde òun náà ni ó dá inú òun kan ni kí ẹ ṣe fi àwọn ohun tí ó wà nínú kọ́ọ̀bù àti àwo ṣe ìtọrẹ àánú bí ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan di mímọ́ fún yín ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ̀ ń ṣe ìdámẹ́wàá lórí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ gbúre àti oríṣiríṣi ewébẹ̀ nígbà tí ẹ kò ka ìdájọ́ òdodo àti ìfẹ́ Ọlọ́run sí àwọn ohun tí ẹ kò kà sí wọ̀nyí ni ó yẹ kí ẹ ṣe láì gbàgbé àwọn nǹkan yòókù náà ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ fẹ́ràn ìjókòó iwájú nínú ilé ìpàdé ẹ tún fẹ́ràn kí ènìyàn máa kí yín láàrin ọjà ẹ gbé nítorí ẹ dàbí ibojì tí kò ní àmì tí àwọn ènìyàn ń rìn lórí wọn tí wọn kò mọ̀. ọ̀kan nínú àwọn òfin sọ fún un pé olùkọ́ni nígbà tí òun sọ̀rọ̀ báyìí òun fi àbùkù kan àwa náà. jésù dá lóhùn pé. ẹ̀yin amòfin náà gbé nítorí ẹ̀ ń di ẹrù bàràkàtà bàràkàtà lé ènìyàn lórí nígbà tí ẹ̀yin fúnra yín kò jẹ́ fi ọwọ́ yín kan ẹrù kan ẹ gbé nítorí ẹ̀ ń kọ́ ibojì àwọn wòlíì bẹ́ẹ̀ sì ni àwọn bàbá yín ni wọ́n pa wọ́n ṣíṣe tí ẹ ṣe bẹ́ẹ̀ fi yín hàn bí ẹlẹ́rìí pé ẹ lóhùn sí ìwà àwọn bàbá yín wọ́n pa àwọn wòlíì ẹ̀yin wá ṣe ibojì sí ojú orí wọn ìdí nìyí tí ọgbọ́n Ọlọ́run ṣe wípé wọn ò rán àwọn wòlíì àti àwọn òjíṣẹ́ sí yín ẹ ò pa nínú wọn ẹ ò ṣe inúnibíni sí àwọn mìíràn nítorí náà ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo àwọn wòlíì tí a ta sílẹ̀ láti ìpìlẹ̀ ayé ohun tí ó ṣẹ̀ lórí Ábélì títí dé orí Sakaraya tí a pa láàrin ibi pẹpẹ ìrúbọ àti ilé ìrúbọ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo wọn ẹ gbé ẹ̀yin amòfin ẹ mú kọ́kọ́rọ́ ìmọ̀ lọ́wọ́ ẹ̀yin fúnra yín kò wọlé ẹ tún dá àwọn tí ó fẹ́ wọlé dúró. nígbà tí Jésù jáde kúrò nínú ilé àwọn amòfin àti àwọn Farisí takò ó wọ́n ń bi í léèrè ọ̀rọ̀ púpọ̀ wọ́n ń dẹ́ kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ ọ